والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قلت فعلان وبعلان نجلو أنت رأي كياتي قلت فعلان وبعلان ألفاوى ألشقاوى ألفاوى النبي محمد صلى الله عليه وسلم إكلارون بنا بناتا ولا لنا صحابه àbẹ̀lọ́wọ́ ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn ọ̀fà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹmáàlù ọkùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá sànú nìkọ̀kan wa láyà sálẹ̀ kíyàmà tíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó yẹ gbìyànjú láti sa ìsànà àtọ́nyẹjú kọ́lọ́mọba kọba san ìmáàmù lẹ́sàn-án rẹ̀ ọdẹ wà nú àwọn tíra tó wà nú àsíwájú àwọn tíra nú ṣẹ̀ríà Islam bá ọ̀pọ̀lọpọ̀ afáàfaramá pé lẹ́yìn Qur'an al kò sí tíra kan tó fọ́sẹ̀ nílẹ̀ bí Bukhari pàápàá jùlọ tó wá pé Bukhari àti Muslim lọ́pàdé sí wọ́ta ní mutafakwa aléhì àbí rọwá Bukhari wa Muslim ẹ̀rí pé àwọn afá faramá púpọ̀ kọlọ́wọ́ba kọba samalẹ̀ sáré imáàmù náà kọlọ́wọ́ba bá tamalẹ̀ sínú sáré rẹ̀ wọ́n Qur'anul Karim kitabu jihad wa sayr àlàyé tí a sàn kí ẹ máa gbìyànjú fẹ́sìn aljihad wọ sẹ́yìn àti kí ẹ máa ṣẹ̀yìn lò kí ẹ máa ti gbà ẹ̀bọ́ sí ìgbà máa ṣe wàhálà nítorí ẹ̀sìn. báàbù tàbẹ́ kára ọ̀rọ̀ ìlú two eighty four two thousand eight hundred forty five. باب تحدث عند القتال báàbù kéèyàn máa gbìyànjú pẹ̀lú tẹ̀mítẹ̀mí nígbà tí wọ́n bá gbà lójú ogun nígbà lójú ogun kọ́ mọ́ lẹ́nu pé à kí n gaba lè máa bàbí kan lọ kó tí máa ti kan sójú ogun yẹn 2845 حدثنا عبد الله بن عبد الوهاب حدثنا خالد بن حارق حدثنا ابن عوف عن موسى ابن أنس قال ذكر يوم يمانا قال إني قال أن أنس أن أنس قال قبلت بن كيس أن أنس ابن ثابت بن كيس قد خسر من عن دهس عن دهسية وهو يتخطف فأمسك برجله فقال يا أبا عمي ما يحبسك أن لا تجيء قل يا أما مكوي وضبي أنكم يا أمي ما يحبسك كل أكفي قدير أن لا تجيء في واسجوه قال الآن يا ابن أخي من مل بناني وما يعني وجعل يتخطف يعني من حدود أبرس كوي لكن الله قد ثم جلس لين لبا فجلس ثم جاء ثم جاء فجلس لين لبا وواجقه ذكر في الحديث قشافا ilẹ̀ náà ó bá ní àwọn èèyàn ti túká nígbàtí káàlà ara kábà عن رجوعنا حتى نصارب القوم بيني àwa a ní gbà kápá kọ́ìdà títí a fi rí a tó àwọn ha kázà báyìí كنا نفعل مع رسول الله صلى الله عليه وسلم بين أتسك ولود شر سنة بجوتي بدوتي فهدوت عليه السلام فشك ما هو دمت أكرتهم ديك عمتوا يكبر ذات لبوا في التكا عمتوا ضد الوالد رواه حماد عن ليث بن عن أنس hamad gbàdọ̀ ثابت ó gbàdọ̀ رضي الله عنه. باب tó tẹ̀lé 2846 náà ìgbìyànjú àwọn sọ̀hábà nípa pé kò sí nǹkan tí bá ti le tó wọn ò nítorí ẹ̀pẹ̀ ìyà lójú ogun ó di kí nǹkan wá sí ilẹ̀ ó le tó àwọn sàárẹ̀ alẹ́bìsọ̀ sẹ́lẹ̀mù àyè tí wọ́n gbọ́gbọ́gbà gálí táwọn yẹn fẹ́ túká àwọn òtúká wọ́n kọ́ dúó máa káṣàbà yà ní òfí ànábì sẹ́là mẹ́ wọ́n yípo ànábì mẹ́rin sẹ́là láàrọ̀ sẹ́lẹ̀ ó di lójú ogun rẹ̀ àwọn ọ̀tá tájẹ́tì wọn náà ní ànábì sẹ́là láàrọ̀ sẹ́lẹ̀ eléyìí àwọn sọ̀hábà rí ju wánú náà àlẹ́ ìwádìí máa yìí wọ́n wá fúgbà kan fi abdulwahab tí wọ́n ròyìn gbà yìí nígbà tí àwọn èèyàn yípo alibi sallam tí ó yẹ lójógbò ohud tí wọ́n pé ọkọ̀ àdẹ́gbẹ̀lú wọn kẹ́ bó ti bẹ́tẹ̀ àmì wọn nìyí wọ́n sì bẹ̀rẹ̀ sí jẹ́ àlọ́ títí tó fi pa nìyí nígbà tí wọ́n fẹ́ sí sẹ́gbẹ̀mọ̀rọ̀ ní ìjọ náà àwọn gbólóhùn tánà bí sọ òun wá wíṣ kan pé òun gan ni òun kú tí wọ́n tó sábà fún un àtàbí ni ah abdulwahab ó se ń tó dùmọ́ mi ọlọ́run ó se ń tó dùmọ́ wọn náà ṣé ní ọmọ ní owó mi ó se ń tó yọ mi nínú ọlọ́run yọ mi sí wọn náà àbí bẹ̀rẹ̀ sí àdúrà fún tó bẹ́ẹ̀ gbé sínú sáré rẹ̀ ó di wà pé gbogbo bí nǹkan ṣe lè tó àwọn ẹlòmíín tí nǹkan bá ni wọ́n wà tí nǹkan bá lè yọra nísìn èdè ìlú tó bá yẹra bí àwọn jọmọ yìí wọ́n yẹra ńgbà kan báyìí àbí àbẹ́fẹ́ ká túlẹ̀ ni ọlọ́run ọ̀sẹ̀ àlùwà àyílẹ̀ ẹ̀kọ́ ìbára bùzẹ́rì ọ̀rẹ́rìn òun ti mọ bí mọ̀ lọ ẹ̀rẹ́ ìjà tún kaba tọ́ ẹ bá tún ti èmi máa kó sọ náà wà á rẹ̀kùn sẹ́rà àmìlà tọ́ wà sọ́rà náà ọ̀sẹ̀ ọlọ́sẹ̀ ilẹ̀ sáré àwọn amúrasẹ̀ organize wòlímọ̀ fún tẹ̀síṣẹ́ Kùránì ní 4:30 lónìí pẹ̀lú ògùn ọlọ́run ọba sọmọ tẹ̀ra gbogbo wa ni wọ́n invite ọlọ́run sọ wà rẹ̀ ọlọ́run jẹ́ àṣepọ̀lọpọ̀ ìláyé ọlá Qur'an al-Karim ọlá ilẹ̀ ìlẹ̀lá náà نعم 2848 7 àbí 47 láàkà ní ìsìn àbí 46 46 ní báàbù fadúlù tọ́lé à báàbù ọ̀dá tí ń bẹ fún kéèyàn lè mọ̀ táwọn ọ̀tá ń ṣe lọ́wọ́ kẹlẹ̀ spy wọn èyàn kẹjọ́gbọ́ lásán ẹwọ̀n pẹ̀pún kí ni plan wọn kí ni plan wọn 2846 حدثنا Abu النعيم حدثنا سفيان عن محمد ابن منقدر منقدر عن جابر رضي الله عنه قال وسيدنا جابر قال النبي صلى الله عليه وسلم من يأتيني بخبر الكون كان يقول له سبايا انتعوني انت بايك واقف من يلوين <coughs> من يأتيني بخبر الكون رقم اه اه انت قول جوكو لاسا tani yóò lọ fún mi ní ìròyìn tani yóò lọ tí ó lè wọ́n tí wọ́n ṣe lọ́wọ́ kó wá fún mi ní ìròyìn yóò mi ahazab lójú ogun ahazab nígbà tó ṣe ahazab ní parapọ̀ àwọn kẹfẹ́rí kala zubair ana summa kal lóyìn àti ní ibi abẹ́rẹ́ kọ́m tí a lè fún mi ní ìròyìn yàwọn yà kala zubair ana sinna zubair ni ana فقال النبي صلى الله عليه وسلم إن لكل نبي أو عوالي وحواري زبير الله أكبر بالتالي تالي بفنيرو يا ما نجيس إلو إلا ما أحزاب زبير من أمني وشين يجعل ديري تالي فنيرو زبير من أمني أنا ببو النبي كوكلوني أواري مني أن الفكتاري يا واري من أمكالا إسا من الحواريين الحوار àwọn disciples àwọn sahabi jẹ́ pé tẹ̀mítẹ̀mí wọ́n ti tẹ̀ hawari tẹ̀mí sẹ́lẹ̀ ní ní sẹ́yìn náà ọlọ́kọba lọ́ba ọlọ́kọba lọ́ba ẹ̀kẹ́ni kan bí mẹ́ náà sàbí wo sàbí kọ́ni lórí ìròyìn ṣe ìròyìn náà lórí ìsàpamọ́ tààtù àná mo sì wá ní òun náà ní wẹ́ẹ́ wẹ́ẹ́ yí mọ́ mi lọ́wọ́ tòdé bí wọ́n fi kọ́ wáyé náà nìyí. àwọn ọjọ́ tí wọ́n lòdì ogun azab pọ̀ so ìjọ kan náà kọ́ spai gbogbo spy yẹn ṣẹlẹ̀ ìjọ tó tún wọn ká ní ti sẹ́yìn náà ọ̀dọ́ ìfà ni sẹ́yìn náà ọ̀dọ́ ìfà bí mi yẹmẹ́ òun ni nígbà tí àwọn ọjọ́ yẹn ti lọ tí lọ spy tí wọ́n ń tí wọ́n lọ spy tí wọ́n tí wọ́n náà àzùbẹ́ ìfà náà ti lọ ó kò sẹ́ni kan tó dá ǹjẹ́ náà ó di wa mo sì rí nìyẹn sojọ́ kan náà kọ́ ni ó di yé ọlọ́mọsá fọlọ́ yìí wa mo expect ká máa ń gbá ọ̀rọ̀ báyìí ká máa ronú sí ah, ọ̀rọ̀ yìí tako ìjà gbọ́jú omi bóòlù ti jẹ́ ó di yé wa káwọn afáàlẹ̀ bá sàlàyé fún wa ọlọ́kọ́ bá sọ àwọn afáàlẹ̀ sàn gbogbo làwọn afáà sàlàyé fún wa. báàbù àlùyọ́bù àtọ̀lẹ̀kàn sẹ́nìkẹ́ tó nìkan lẹ́láàrin lọ àbáàlá alìrànwọ̀ spice ó 2847 حدثنا صدقة أخبرنا ابن عيينة حدثنا ابن قدر سمع جابر بن عبد الله رضي الله عنه قال ندب النبي صلى الله عليه وسلم ناس anabi gba àwọn èèyàn níyànjú ọ̀kára sọ́dọ̀kátọ̀ azúnnùhù yóò má handak wọ́n bí ẹ̀sì sàárà yóò má handak ó jọ handak náà ní ogun ahazab oye kí lọ fàtó ní pè ní handak kí lọ fàtó ní pè ní ahazab tẹ́gbẹ́ ogun kan ní jẹ́ ọkọ̀ the battle of confederation àti battle of trench ona ni jẹ́ ogun andak naam apada ni ọfọ naam òṣèwọ̀n abdulwahabi kòtò tí wọ́n gbẹ̀rẹ̀ ní jẹ́ andak inú kòtò yẹn pàtàkì àpàtàkì ya pàpàtà yẹn jẹ́ andak system ya lò yẹn trends àwọn ahzab gan ni àwọn parapọ̀ kẹfẹ́rí ni kó bá wọ̀lú ńgbà wọn dójú ogun yẹn tẹ́ wọn ni káwọn ní Salman bin Faris bá mú mọ́ra pé káwọn gbé kòtò kí wọ́n bá wọ́n gbẹ̀sẹ̀ wọ̀lú wọn sí àwọn léṣe ó di wà sọ ogun yẹn náà ní ìjọba yẹn ó di wà ọdún kẹrin wọn jagun yẹn náà tọ́lá rántí ọdún kẹjọ ní fati umaka ọdún kẹfà ní Hudaybiya ọdún keje nílé ọdún ọdún kejì lélẹ̀ ahadab ọdún kẹjọ ní fatu maka ọdún kẹsàn-án ni wọ́n wọ maka tí wọ́n ṣe ní abọ́kàlù sí hajj aláàkọ́ sí abọ́kàlù sí adi ní ọdún kẹsàn-án sí ní abọ́kàlù sí bíi òun àmírù hajj àkọ́kọ́ àtẹ́bí gbọ́n lọ sí hajj lọ́dún yẹn ó di wa ọdún yẹn náà ni ọlọ́run sí hajj lọ́rọ̀ yẹn ọdún kẹwẹ́ lọ sí hajj mọ̀sọ̀dé tó sẹ́láìsì ọlọ́ọ̀bá kí àlébí sẹ́sẹ́lẹ̀ ó ní àdúnnà oyó mọ̀lá andak lópẹ́jọ́ andak fantabada zubair sẹ́dínà zubair wà dìdílẹ̀ túnmọ̀ nábàdá lẹ́yìn rọ́bà múra àbí tún pàrùkúta ní ọ̀lọ́ fantabada zubair yóò zùmọ̀ káyàlá túnmọ̀ nábàdá náà فانتبه الزبير على النبي بعض شرع الله يعني بن سيدنا زبير الجري فكان النبي صلى إن لكل نبي حوالي هو أبو بكر النبي صلى الله عليه على سي يعني على سماره يقول كسيد وإن أواري زبير بن أوام الله أكبر حواري النبي صلى الله عليه وسلم زبير بن أوام رضي الله عنه بيعوا الصحابي ما يبون قالوا كذبا ويقولوا على النبي صلى الله عليه وسلم بسيدنا أبو عبيدة أنا لكل لكل قوم أمين gbogbo ìran kọ̀ọ̀kan ló ní olùfọkàntàtì olùfọkàntàtì bí fọkàntàjù náà ló ọmọ mi ní sẹ́ni Abu Ubaida radiyallahu anhu ilé ìwọ́fà ń gbà tí wọ́n ní kíse ní ọmọ Ibn Khattab radiyallahu anhu kọ́ ní khalifa nígbà tó lùkún fẹ́ kú wọ́n ní ah tí wọ́n pé Abu Ubaida ń bẹ láyé ni bá yan Abu Ubaida tó bá di gbangba alkiyama tó bá ní a ah, Umar bin Khattab ó sì yan Abu Ubaida bá ní alábi tó ní lórí gbogbo al'umma lórí aminu aminu ha zai umma Abu Ubaida ọlọ́mọdé wa kẹwọn lọ́ba àwọn àwárí lọ́fà tí alìsílám sọ pé gbogbo tó bá pa Zubairu ọmọ náà أيضا تصري ضمانني بشروا قاتل الزبير بالنار وكان هو خوارج إنه ريدوا بأنقى زبيره والباس إنها لزنة أبقى أبوليسيني سيدنا جبريل وقلام النواسيد عائشة رضي الله عنها ويوعد واقع وبيتي ولا واقع ba olùbá sẹ́nà alìpẹ́ àà oun ti pa ìyẹn ńlá ní àwọn arábí آه. تاني الزبير يا أمنا اليوم النبي يبشر قاتل الزبير بالنار الزبير باب السفر اثنين كيوت عوضاً 848 باب كي يمجعون ياجو باب سفر اثنين حدثنا أحمد بن يونس حدثنا شهاب عن خالد العباء عن أبي كلابة عن مالك ابن هوير هويرس قال إن سفرت إن صرفت إن صرفت من النبي من النبي صلى الله عليه وسلم وقال لنا أنا وصاحب لي أظن واقما وعقيما فليكمن akbarakum abqarakuma an ba gwa sanna malik وما أويس رضي الله عنه قل إن سفرته عند من عند النبي صلى الله عليه وسلم بقول ده النبي صلى الله عليه وسلم أفعلني ياجي فقال لنا أنا وصائبي أدري لا تفهمني قالوا أدي كجي متى دول ترابو أذنا وأقيما تبقى بيكمو أسي أذان أكرو لأنه كنت قوي يكرني وأقيما كيسي قاما وليؤمنن وليؤمنكما أنجو جاء إمام فوني أكبركما تبقى بأنه يجني oye ẹjọ́ bàjẹ́ inú àmì ìjì tí wọ́n bá dàgbà bí nígbà ṣe ìmáàmù fún yín lọ́fàá nínú àwọn kọ́lítì tí wọ́n fi yan ìmáàmù tí wọ́n sọ pé Qur'an hadith sunna mọ́ra dalik tí wọ́n wá sí dídí wọn tó tán dàgbà jù nù wọn ó di ọ̀rọ̀ mọ́ta fọ̀rọ̀ yẹ wọn lọ́ba ọ̀rọ̀ ti kó yíwájú àṣàlàyé lọ kádó báyìí wọ́n kẹ́ni kan àdíjọ sọ báyẹn ilẹ̀ fi yẹn kù nítàdí sí wípé ẹni tí wọ́n máa kùrán jù ní kó síwájú kò sọ pé ó sáájú dàgbà mo sọ fún wa yóò wà ní dáwò tábà wà àwọn méjì sọ pé bákan náà ní kùrán wọn a ò súnà bákan náà ní a tó àwọn ẹni di ẹni ń béèrè pé kan bẹ́ẹ̀ tó yà gbóforú sọ ilé yìí tó yà kí ẹbí kẹbẹ̀rẹ̀ ń pa rẹ̀ láti kàdí ìsẹ̀yẹn rí lórí ọ̀rọ̀ ìrìn àjò lórí ọ̀rọ̀ ìrìn àjò kí tó wá tòsí báwọn anábì ni arákìbú ṣèitọ́n wàràkìbáni ṣèitọ́náni ó dùwà ànábì ni kéèké máa dá rìnrìn àjò ṣetán ni kéèké méjì da rìnrìn àjò láìsẹ́ ìkẹta ṣetán méjì ni kó tó jẹ́ gbé àrìnrìn àjò tó dá ọlọ́dẹ̀kókó mẹ́ta ó wa ń ṣetán yẹn ni pé kò sábúrú ń bẹ̀ ji ko kó rìnrìn ti o ba sí bukata ẹnìkẹta ó di wà tó kèé si ọ̀ràn yẹn ni kí ẹ̀yẹ́kú nítàdí sí àwọn tó ara sọ fún wa ní ó di wa kéèsì ọ̀rọ̀ yẹn ní kẹ́kẹ́ méjì ní wọ́n gbà sọ pé ìwọ nìkan náà lójú bùkátà bí tí tọ̀ lọ ó di wa kí ẹ máa bá di ṣe pàdé kó máa gba àwọn ọ̀rọ̀ yìí takora wọn ọ̀rọ̀ àkọ́bá ti takora wọn ó dáa jù kẹ́kẹ́ mẹ́ta lórí ìrìn àjò lọ sókè ju kẹjẹ méjì lọ ó dáa jù kẹ́kẹ́ méjì ju kẹjẹ ẹ̀ẹ̀dìkan lọ ó di wa wallahu ta'ala alam àwọn àdúgbò ní ọwọ́ àti àwọn òpin àwọn ọmọlágbára lápẹjúwe àdúgbò fi wáyé pé kíyàn bá dùn mọ́mí kọ́ yà bí kọ́ yà omi tó gùn ó di wà nígbà wáyé pé ọdẹ àdúgbò kíyàn máa jókòó kíyàn máa jókòó mumi àmọ́gẹ̀rẹ́ pé yẹn sí haram tí ẹ bá dùn mọ́mí tó àdébìgbà dùn mọ́mí rí ó di wà wallahu ta'ala àwọn don ń pè ní fíkìl hadith ní bẹ̀rù kéèyàn gbọ́ wọn yé bá máa máa sọ̀rọ̀ yẹn nípa bídí àròsè bídí àròsè bídí àròsè yẹwà Allahu ta'ala alam ó dí ẹgbẹ́ ti bọ́ hadith kan bi kan hadith ní gbomi tó ṣe ààrẹ hadith tí ó gbé hadith fúyà bí tó mú ní agbára ó dí yóò mú hadith fúyà bí tó mú lágbára ilé lọ sí láàrin bàbá làtífà àti àgbà sàádó yọ̀ kan báyọ̀ bá àti wákàtí gbàgbé nípa ọ̀rọ̀ irungba àgbà sàádó tún bá pé kékeré sí ọ̀rọ̀ yẹn ni kéèyàn dárò gbà sí bàbá làtífà ní ah, àníbi pàṣẹ pé ká bàbá àti wákàtí rántí ọ̀rọ̀ abẹ́ rántí ẹ̀rọ gbígbà ló ń sọ ọba ní ah, táàrí àárín omi tó wá kọlù tí ogbò ìfúyẹ́ nínú ọ̀rán yẹn ní ṣe àbíwá sí kìí lájú àmẹ́ alright ẹ́ kí lọ́sọ fún yíyọ́ ẹ̀ ẹ́ ẹ̀sọ́ dẹ́sọ́ ara abdulwasi kela ni wa ń jòkó ẹjọ́ yẹn thank you àwọn nǹkan báyẹn kí ni àwọn àti àwọn abdulwasi kela ni wa sheik sheik yìí ọgbọ́ ọgbọ́ yìí oyè bẹ́ẹ̀ pé bíríkìlà ni àbí jíníà yẹn bínú o àmọ́ gbàgbọ́ yìí ọ̀rọ̀ yẹn wọ́n tó ń tí a ti fẹ́ pẹ̀lú àwọn ẹ̀ fake adis ìgbẹ́kẹ̀kẹ̀ máa jókòó lásán kọ́kẹ́ máa ń gbàgbé gbàgbé tó sọ ti lọ ìdíbí ọdún mẹ́wàá ní ìsìn ó ti gbàgbé ó ti gbàgbé kílọ̀ kan ibi síbẹ̀ ní ti wá ó ti wá ó ti ń kó fọ́ọ̀rẹ́ rẹ̀ àbí ọmọ rẹ̀ ti ta sẹ́yìn ọ̀rẹ́ ni ẹgbẹ́ ìgbó wa lọ́gbẹ̀rẹ̀ lọ́wọ́ fún gbàgbọ́n ọlọ́run sànù wa subhanaka allahumma mọ̀bí omi kẹsàn-án la ilaha أسلفك أو تبيل نعم صلى الله عليه وسلم Tí ó ní ṣùgbọ́n ẹ̀wà ìgbésí wa, tí ó ní ọmọ ìgbésí ni àbí ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ kò sábúrú ń bẹ̀ kí èèyàn gbé lọ lé pápá jùlọ lórí olórí rẹ̀ ní wọ́n ti pàṣẹ fẹ́ nìkan nú àwọn àlè ọmọ pé wọ́n gbé lọ kò ń tọ́ yín ọ̀gbọ̀n àbúrò àbúrò sí ìjọba kan gbé bùsùn yẹn lọ lé ó ti gbé tọ́jú ẹ̀ ó di ẹ̀yìn àtọwà fún àwọn mùsùn àtẹ́bí ló kú àtẹ́bí ní sẹ́ ọ̀rẹ́ yín àwọn mùsùn yìí o tàwà fún àlè kò mọ̀ fọ́ra òròyìn ogun bẹ̀rẹ̀ wá síwájú mùsùlùmí wá lórí ọwá tẹ omi yẹn ọtẹ omi sọ́dọ̀ mùsùlùmí ó fi lá omi yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí sẹ́lọ̀ lálọ́ mùsùlùmí gbọ́dọ̀ wọn ni ọmọ aláàkọ ẹ̀ńtọ́ mọ́ ni mùsù lẹ́yìn arábìnrin tọwọ́ fún àlejò yóò mọ̀ fọ́ra arọ yìí lánìí sọ́lá yóò mọ̀ fọ́ra arọ yìí lánìí afá abdulrasidi àti àgbàbá ẹ̀dìkan náà yéèyì ẹgbẹ̀rẹ̀ ìjẹgbẹ̀ tí ó gbọ́ra kìí sọ́rọ̀ kan yóò ní kàbírù ó ní mùsùn nàìjíríà ẹ̀tọ́ abọ́ọ̀sọ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ kẹ́lẹ̀ sọ̀rọ̀ lásán kọ́kọ́ òpó sọ lásán èmi ti mú kí yẹn lọ́wọ́ ó ní mùsùn nàìjíríà yàtọ̀ lọ́wọ́ àpé bọ́ra brazil náà yàtọ̀ aláàjì náà yàtọ̀ ẹnìkan ní bá gbé mọ́sẹ̀ ẹmẹ́jì kébí máa pa òtùbọ́ ẹni ní pariwo yẹn òdì àbíkẹ́lì kan máa bá gbóúnjẹ wá fún òdì àbíkẹ́lì kan máa bá wá fún kó sàánù wa eléyìí yàtọ̀ sí ti níṣòro eléyìí yàtọ̀ sí ti jọ́ ti tí èyí tó ti tó ti rẹ̀ tẹ́lọ̀ fi yà jẹ́ obìnrin yẹn òun so mọ́lẹ̀ kò sí kí kọ́lá ìwà so mọ́lẹ̀ wa naam ń kọ́ nínú. nínú ṣe wà ní àìsílò àgbà yìí bá ìdíje ọ̀rọ̀ báyìí ní mọ́sáàtì kẹ́kọ̀ọ́ ọ̀pẹ́ àtúntà ìdílé tó ní fún ọ̀gá ìlú kan kọsá burú ń bẹ̀rẹ̀ àtúntà pẹ̀lú ìtọ́jú ẹ̀ ni èyí máa fi ṣe wàhálà rẹ̀ kí wọ́n gbọ́mọ́ bá tọ́jú ẹ̀ ni àmọ́ kọ́fà ní ẹ̀kú jẹ́ tó ojú ìjọba bí òrìǹkan rẹ̀ òun òun fún ó di ẹ̀hàn mùsùlùmí ó rí tí bá pèsè tí mùsùlùmí wọ́n ní káàbà gan ọ wà ní maka gan àmọ́ tí wọ́n nìsí wọ́n nìsí ẹ̀rí wọn frequent government man ìta mọ́ tẹ mùsùlùmí lẹ́nu inú káàbà inú káàbà wọ́n ti tààlì lọ bí tààlì lọ kàmí wà àti mùsùlùmí wọn jọ mú mi bá gbọ́dọ̀ lórí mi bá kọjá lọ ó di gbọ́dọ̀ rí mi àmọ́ nìsí wọn ọyọ̀ kọ̀ọ̀kẹ́ lọ́kàn máa rí wọn ẹ̀rẹ̀ tó sanra bí tìgbà kan máa tẹ́tẹ́lẹ́ bá rí mùsùlùmí sàwọ́dí ẹ̀mọ̀ pé ah ilé ìjẹmẹ̀ ẹ̀dìẹ̀ yó obìnrin bó ti bí mùsùlùmí tẹ̀sílẹ̀ mùnú àwọn ẹ̀mẹ̀ ẹ̀dìẹ̀ kankan nínú fún wọn jẹ tó bá rí kùtì máa sáǹtì ẹ̀rì mùsùlùmí máa sáfẹ́ kùtì àbúrò mi kan bẹ à ń pè ní idris lẹ́kọ̀ọ́ àmọ́ wọ́n sọ̀rọ̀ pa ah, èkó yìí lè wò lọ sọ́dọ̀ àbúrò àbùfọ́tà ọ̀sẹ̀ láì bàbá kan wá ra èso bàbá yẹn wá ní kúmọ̀ ń dá èso yẹn sí méjì ń fẹ́ gbé kó wá smart bàbá lọ́wọ́ yẹn bá rí Kaduna tó bá gbé ẹrù lọ́wọ́ èèyàn fẹ́ gba ẹrù lọ́wọ́ rẹ̀ bàbá yẹn bá gbé èso yẹn gbọ́dọ̀ káyọ̀ ti wù ú gbọ́dọ̀ fẹ́ lọ́tún làmà á gbá kejì ní máa wò pé bàbá yẹn gbé lẹ́ẹ̀kan náà ẹ̀jẹ̀ tó fi hàn ti wòrò sókè wá sí gbòòrò ọ̀nà yẹn di ah ó jẹ́ kí lùsùmọ̀ ọmọ ìyá mi ó ti bí lórí inú mọ́tò ni tó bá ṣe síbẹ̀síbẹ̀ ó ti bọ́ lórí mọ́tò ni gbogbo bá lọ lè kú sí léjọ́ òde bá lọ lè kú sí léjọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ èkó rí ni mo ń sọ fún Idris báyìí pé àwọn èyí kó yẹ ẹlẹ́ṣẹ́ ò wọ́n lè ibi eh, Yorùbá máa sọ pé àtìlẹ́ olóògbò ilé ìdílé èkúté ni ilé yìí àìsílé èkúté ilé ìdílé olóńgbò mo ní kí ló rí ọ̀rọ̀ ọ̀rọ̀ magrib àjọlọ́bì kan báyìí aláṣẹ wà kò jìnnà sójú wọn ní ilé táwọn àtàdínlọ́dé sí ọba di ilé magrib tí magrib tó wọ̀ sẹ́yìn àmọ́ ẹ̀mọ́ àríyàn yẹn ló bá mú mi lọ sí ibi bọ́ọ̀lù àkàtà wà lójú wọn yìí abádùn bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe abádùn mùsùlùmí